nípa bẹ́ẹ̀ a lè wá rí àáyà kan tí ó kọ́kọ́ pe kinní kan ní halal lẹ́yìn náà táyà mi ó sọ̀kalẹ̀ tí ó pè ní haram. a lè kọ́kọ́ rí àyà kan tí ó pè kinní kan ní haram nípìlẹ̀ lẹ́yìn náà táyà tuntun máa sọ̀kalẹ̀ tó máa pè ní halal. bẹ́ẹ̀ náà ni a lè kọ́kọ́ rí àyà kan tí ó pè nìkan ní ní ọ̀ranyàn tí àyà míì máa sọ̀kalẹ̀ tó máa pè ní súnà bẹ́ẹ̀ náà la tún lè rí ìdájọ́ ẹ̀sìn kan tó máa wà nípò súnà tẹ́lẹ̀ tí àyà míì máa sọ̀kalẹ̀ tó máa sọ di ọ̀ranyàn. ẹ jẹ́ kí n fún yín lẹ́yìn àwọn àpẹẹrẹ díẹ̀ òkè kí n tó mú àpẹẹrẹ wá nígbà tá a ti mọ̀ pé tá a bá ń sọ nípa násìkò fìlì Qur'an àwọn àyà tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ni ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ó ní ṣe pẹ̀lú time àkókò àwa rí àkókò méjì àkókò oríṣi méjì tí ìṣẹ̀lẹ̀ yẹn lè gbà ṣẹlẹ̀. àkókò àkọ́kọ́ ó ní before hijira àti after hijira. ẹ rí i pé ní bẹ̀rẹ̀ nígbà tí a bẹ̀rẹ̀ sọ́tùlì fatia a jẹ́ kó di mímọ̀ fún wa wípé à ń pe àwọn súrà kan ní súrà tún màkìyà a sì ń pe àwọn súrà kan ní súratun mọ̀dàníyà gẹ́gẹ́ bí a ṣe ń pe àwọn àyà kan ní àyà mọ̀kíyà ta tún ń pe àwọn àyà kan ní àyà mọ̀dàníyà. Tọba ti ń gbọ́ mọ̀dàníyà mọ̀kíyà ìyẹn ni pé ní ti mọ̀kíyà àwọn àyà tó sọ̀kalẹ̀ síwájú hijira ní ti àwọn àyà tó sọ̀kalẹ̀ lẹ́yìn ijira, a wá rí àwọn ìdájọ́ kan tó yí padà kúrò ní bó ṣe wà tẹ́lẹ̀ tó ga sí pé ńgbà tẹ́ ń wà ní mọ́kà ọ̀tọ̀ ní ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ sì ni bí wọ́n ṣe ń ṣe àmọ́ ńgbà tí wọ́n dé mọ̀dínà ó yí padà ó ní ìrun wákàtí márààrún àti ààwẹ̀ Ramadan àti zaka yíyọ àti hajj ṣiṣe, orígun mẹ́rẹ̀ẹ̀rin Islam nínú orígun márùn-ún rẹ̀ ní ti orígun àkọ́kọ́ kẹ́límọ́tù shahada kò yí padà ní tiẹ̀. torí pé yẹn ń sọ nípa ìjẹ́ ọ̀kan ṣoṣo o so àyà náà sì kù kò kan ìyẹn ṣùgbọ́n ní ti ìrun kíkí ìrun wákàtí márààrún Ramadan zaka yíyọ hajj ṣíṣe nígbà tí wọ́n wà ní Mẹ́kà ní ọdún mẹ́tàlá ọdún ti di lẹ́yìn táwọn ibi di òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ń kírun ní mẹ́ta àmọ́ kì í ṣe ìrun wákàtí márààrún wọ́n ń gbàwẹ̀ ní mẹ́ka àmọ́ kì í ṣe àwẹ̀ ọ̀rọ̀ yàn wọ́n ń ṣe ìtọrẹ àánú ní mẹ́ka àmọ́ wọ́n sì ń lọ sí kàábà tí wọ́n ń tí wọ́n ń ṣe umura àmọ́ hajj àmọ́ ní kété tí wọ́n dé sí Madina tí wọ́n dé sí Madina gbogbo ń ta àkàlẹ̀ kan yẹn ìrun ààwẹ̀ ìtọ́rí àánú lílọ sí Kaaba gbogbo ẹ̀ wà nípò súnà nígbà tí wọ́n dé Màdínà ó wá di ọ̀ranyàn ìrun wákàtí márààrún ó di ọ̀ranyàn ó tilẹ̀ gá sí wípé a tún rí ọ̀rọ̀ kan kà tó sọ pé láti Mákà ni ìrun wákàtí márùn ti bẹ̀rẹ̀ àmọ́ kì í ṣe ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú ọdún mẹ́tàlá yẹn ìrun náà fìlà wọ́n á kírun kan láàárọ̀ wọ́n á kí kan rọ̀lẹ́ òun ni wọ́n ń kí ń gbà náà. ààwẹ̀ rọmọdọ́ọ̀nù ẹnu kò wípé wọn ò wulẹ̀ gba rọmọdọ́ọ̀nù ní mẹ́kà láàrin first thirteen years tánàbí fi jáde bí ọlọ́run ní mẹ́kà. nígbà tí wọ́n dé Madina ni wọ́n tó bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan nígbà tí wọ́n dé Madina ni aya zaka sọ̀kalẹ̀ nígbà tí wọ́n dé Madina ni aya hajj sọ̀kalẹ̀ tó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní ọ̀ranyàn but ní Maka iṣẹ́ àṣegbọ̀rẹ̀ ni gbogbo ẹ̀ nígbà tí wọ́n wá dé Madina aya míì wá. tó sọ àwọn kan di ọ̀ranyàn. so àpẹẹrẹ from Maka to Madina nasiku nìyẹn ní abala àsìkò ọ̀nà kejì lábala àsìkò òun ni early verse and late verse early verse and late verse aya tó mutaqaddima wa aya tó mutaakhira aya tó kọ́kọ́ sọ̀kalẹ̀ àti aya tó kẹ́yìn sọ̀kalẹ̀ ìyẹn ṣẹlẹ̀ gan-an ní Madina tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá mùlẹ́lì ọ̀ranyàn ni. fún ànábì ní Madina létà Allah sọ ọ́ di sunna ó gbé kúò nípò ọ̀ranyàn ó wá sọ di sunna. tá a bá sì bọ́ síbi àwọn nǹkan tó jẹ́ halal àti haram. àwọn oúnjẹ kan ń bẹ tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ tó jẹ́ halal gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé kẹ́tẹ́kẹ́tẹ́ oko àmọ́ nígbà tí wọ́n dé Màdínà wọ́n sì ń jẹ náà lọ létà àdíìsì padà sọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ oko nìkan nìyẹn lè jẹ ìyẹn ò lè jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé mọ́. ẹ wo àwẹ̀ Ramadan gan nípìlẹ̀ ní Madina ẹ ń bá fẹ́ yóò gbàwẹ̀ ẹ ń bá fẹ́ yóò bọ̀ ọ̀yàn láti fi dí àwẹ̀ rẹ̀ létà ọlọ́run pa bíbọ̀ ọ̀yàn ọ̀pá rẹ̀ ó ní olúkúlùkù gbọ́dọ̀ gbà àwẹ̀ ni àyàfi ogbó kùjọ́kùjọ́ àti aláìsàn tí ò nírètí pé yóò wòsàn tí ò sì lè fi àìsàn náà gbàwẹ̀. èyí ni nǹkan tí Allah ń sọ nínú àyà tí a kà yẹn ìyẹn àyà one oh six. gbogbo àwa mùsùlùmí tá a jẹ́ onísúnà la sì tẹ̀lé bẹ́ẹ̀. èèyàn tún wo kéèsì náà síkù kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ makidis làlẹ́bí ń kọjú sí. àáyà àṣẹ Allah fànàbí lórí ibi tí ó kọjú sí kírun nípìnlẹ̀ òní makidis. nígbà wọ́n dé Madina makidis ní kọjú sí. létà láàrin bíi oṣù mélòó kan àáyà sọ̀kalẹ̀ tó sọ pé wọn ò gbọ́dọ̀ kọjú sí mọ́kídísì mọ́ kàábà nìkan máa dojúkọ ara àpẹẹrẹ násìkù wà mọ̀nsúkù nìyẹn. nípa bẹ́ẹ̀ tí ẹnìkan bá fẹ́ mú èrè wá fún wa nù Kùrọ̀án. tó jẹ mọ́ àyà ìdájọ. wọ́n fẹ́ kí àáfà ó mọ̀ bóyá àyà tó fẹ́ mú wá yìí wọ́n ti pa ìdájọ ẹ̀ rẹ́ a lo ìdájọ ẹ̀ mọ́ àmọ́ wà nù Kùránì fún kíké fún kíké tá a ké mo tún rántí kéèsì míì ní náà síkù yìí nípìnlẹ̀ lórí ọ̀rọ̀ ọtí ìdájọ́ ọ̀rọ̀ ọtí ni wípé tẹ́ ẹ bá ti mutí yó ẹ má wá sí mọ́sálásí títí ojú yín ó fi dá tẹ́ fi mọ̀ tẹ́ ń ṣe. lẹ́yìn náà àyà wa sọ̀kalẹ̀ ìpele mẹ́ta ni ní ti násìkò ọ̀rọ̀ ọtí nínú àlùkùránì ìkíní sọ pé wọ́n ń bì wà níbi léèrè nípa ìdájọ́ ọtí sọ fún wọn wípé àǹfààní wà ń bí ọtí àmọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀bẹ̀ ọ̀pọ̀ ju àǹfààní ibẹ̀ lọ àǹfààní ibẹ̀ náà ni pé ẹni tí ń tọ́tí yóò ta ọtí yóò jèrè yóò fi bọ́yàwó yóò fi bọ́mọ. bákan náà yóò fi ọtí yóò fi ṣe yóò fi kó ọ̀rọ̀ jọ ọlọ́run sọ báwọn. wọ́n wá ní ṣùgbọ́n ìnira tí ń bẹ ń bí ọtí ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bí ọtí ó tóbi ju àǹfààní ibẹ̀ lọ. nígbà tó tún bù ṣe gàdá ọlọ́run tún jẹ́ kó yé wọn wípé ọ̀dà tí ẹ bá ti mutí yó ẹ má dé mọ́ṣáláṣí. lẹ́yìn yẹn àyà mi tó wá sọ̀kalẹ̀ wípé ọtí o èèwọ̀ ni à ń bọ̀ wá kà á. so láàrin yìí gbogbo ẹ̀yin àáfàá tẹ́ ẹ̀ bá fẹ́ túmọ̀ kùránì wọná ẹ gbọ́dọ̀ mọ̀ tí ń jẹ́ násìkò nínú kùránì. kọ́mọ̀ lọ já sí wípé àyà tí wọ́n ti pàdájọ́ ẹ̀rẹ́ nìwọ́ tún jókòó tì lọ́rùn. mo tún rántí àlámọ̀rí míì lórí ọ̀rọ̀ kíbúlà nínú àyà tó wá síwájú ká tó máa kọjú sí kàbà ò ní pé ibikíbi tẹ́ ẹ bá wà ẹ dojúkọ bẹ̀. àyà míì wá wá ó ní kìí í sọ̀rọ̀ ibikíbi mọ́ o kàbà gan lẹ́ẹ̀mọ́ dojúkọ báyìí. ẹni tó lè dojúkọ ibikíbi ni ẹni tó wà láàyè kan lórí ìrìn àjò rẹ̀ tí ò mọbi tí kàbà bọ́ sí. Si kó dojúkọ bíi tí ọkàn ẹ̀ bá sọ pé ibẹ̀ ni kàbá bọ́ sí. àwọn àlàyé wọ̀nyí ni àwọn àfọ́ ọmọ ṣe fún wa. ṣùgbọ́n problem ta ni ni wípé ẹni tí ò bá ti ní ẹ̀kọ́ tó yè kooro tó múnádóko àáyà tó ga sí pé kákàn ké ká fi gbà ládá lórí ẹ̀. E tí àyà míì ti pa ìdágọ́ tí ń bẹ nínú ẹ̀ rẹ̀ àyà yẹn lòun wà tẹ́bàtì lọ́rùn nítorí náà ká ẹ̀rí rèé wípé Allah máa ń fi àyà pa àyà rẹ̀ ó máa ń fi ìdájọ́ àyà kan pa ìdájọ́ àyà kan rẹ̀. tọba bá sì ti báyẹn yóò mú ètò dáa jùlọ wá nídàjọ́ tàbí kó tún mú ìdájọ́ irú yẹn wá pẹ̀lú àgbékalẹ̀ ọ̀tún. Allah fi wá sí kòǹgẹ́rin. Aya one oh seven. Ẹnìkan ni wàá máa sọ pé àà. èyí tọlọm fi ń ṣe báwọn àkọ́kọ́ ná gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ẹrú sí olówó rẹ̀ ẹrú ò lè challenge olówó rẹ̀ náà ẹrú ọlọ́run tọ́ba ń bá sọ pé ẹ máa lọ báyìí lónìí tọ́ba di tọ́ba sọ pé báyìí ni lọ ọ sọ pé fi sọ pé mọ́ lọ báyìí ma sẹ́nu ẹ Ipụta tá si wà sí ọlọ́run ní ipò ẹrú ni olówó wa ibi tọba si wu olowo eru ní máa darí ẹrú kọ kọkọlọ lọ dìyẹn mú na o àwa kì í kwérì ọlọ́run ọba wa iwọ ni nǹkan lè ṣẹlẹ̀ sí tọ́mọ ní ha ọlọ́run ó ṣe wá ṣèyí ẹnu tiwo ògbà yẹn sọ́lọ́ ọba tiwa o. àwa kì í sọ́bà hùn ìyẹn ní. ẹlẹ́ẹ̀kejì níparí àyà ìgangan fún ara rẹ̀ ó wá sọ pé ṣéwò ọ̀mọ̀pọ̀lọ́wọ̀n ọba kò ní ọba lágbára lórí gbogbo nǹkan ni. tọ́ba ní kẹ́ ẹ ṣe báyìí tó tún bù ṣe gàdá tó tún ní kẹ́ ẹ tún ṣe bá mi-ín kí n pọ́blẹ́mù tiẹ̀ ju pé kó o ṣe gbèsè ni kó o ṣe lọ. tí ì bá ṣèwò òmùgọ̀ látọ̀dọ̀ ẹ̀dá ló lè máa kúérì ọlọ́run nítorí náà ìgbàgbọ́ àwa mùsùlùmí ó ní pé a kì í kúérì ọlọ́run ohun tó bá sì wù ọlọ́run ní máa ṣe àmọ́ ọlọ́run yẹn ṣe ní tí ò dáa lórí àṣẹ tó bá pa wá. aya 107. oh seven alam ta'lamu anna allaha lahu mulku samawati wal ardi wa ma lakum min dunillahi min waliyyin wala nasir alam ta'lamu anna allaha lahu mulku samawati wal ardi wa ma lakum min dunillahi min waliyin wala nasir. ṣé ìwọ kò mọ̀ pé dájúdájú tí Allah ní ìjọba àwọn sánmà àti ilẹ̀ ṣé wọ́n mọ̀ bẹ́ẹ̀. èyí ti ṣe tó wá fi ń pèrè ọlọ́run. ìjọba àwọn sánmà àtijọba ilẹ̀ tí Allah ní ó wù ó gbé sánmà sókè ó wù ó gbé ilẹ̀ sísàlẹ̀. Si tọ́lọ́n bá gbé ilẹ̀ sókè tó gbé sánmọ̀ sálẹ̀ kí lọ́kàn kí ni pọ́blẹ́mù ti yẹn dúkìá ọlọ́run ní sánmọ̀ dúkìá rẹ̀ ní ilẹ̀. wàmẹ́ àlàkún mi ń dún ní láì mi ń wà léyìn wà lánàá sí rí kò sì sí aláàbò àti alárànṣe kan fún yín lẹ́yìn àlọ́. àbó lérè ẹni tí yóò fún ọ ní ààbò lẹ́yìn ọlọ́run. So o lè rí ṣó o ran rí ẹni tí ko si o ṣe o ni Alaabo wa o ni wàlíyù wa òun náà sì ni Nasiru wa aláràǹṣe wa ọlọ́run ọba kó fi ààbò rẹ̀ bò wá kó sì ràn wá ṣe nítawọ́ ọmọ sọ́ǹtì wa nù ìwọ tó ọba wa gba Allah ni aláàbò rẹ̀ ìwọ tó o bá gba Allah ní alárànṣe rẹ pàǹtí ló kù tó sọ di aláàbò rẹ pàǹtí pàǹtí ló kó jọ bí ìwọ tó kó oògùn jọ tó ló fi ń ṣe ìṣúra ọwọ́ á di gbogbo ẹ̀ dígandígan ọwọ́ á dàbí wèrè ẹni tó bá yan Ọlọ́run ní aláàbò rẹ̀. tó gbà pé Allah ni aláàbò òun tó gbà pé Allah ni alárànṣe òun kò ní kó nǹkan kọ́ra kò ní di ògùn mọ́ra kò ní di ògùn sínú ilé àdúrà ni ọmọ ṣe yóò mọ tẹ́wọ́ sọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá ni kọ́lọ́wọ́n ọba kó fi ààbò rẹ̀ bo òun kọ́lọ́wọ́n ọba kó ran òun ṣe. àlámútá alámù ṣé ìwọ kò mọ̀ pé anna lọ́hà dájúdájú anna Allaha lahu mulku samawati wal ardi tí Allah ní ìjọba àwọn sánmà àtilẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn òṣà yín tẹ̀ ń bọ òṣà Ọya òṣà Ajé òṣà Kétúni àwọn kúgbekúgbe tẹ̀ ń àwọn eégún tẹ̀ wọn tó fi mọ́ gúrú màràjì àtiwọ́ tó ń bọ ìsọ ọmọ mọ́ríyámù èwo nínú wọn ló dá sánmà ló dá ilẹ̀ gbogbo wọn pátápátá wọ́n bá sánmà láyé ni wọ́n sì bá ilẹ̀ láyé ni. wọ́n bá sánmà láyé wọ́n sì bá ilẹ̀ láyé ni adélé ayé la bálẹ̀ adélé ayé la rí sánmà lókè wa. ọjẹ́ lọ sin lọ́wọ́ ọba rẹ tó dá sánmà tilẹ̀. torí kò ló ni àwọn ìjọba sánmà tilẹ̀ o. má sì yan kinní kan ní aláàbò rẹ lẹ́yìn ọlọ́run. má yan ẹnìkankan ní aláràǹṣe rẹ. àwọn oògùn tó o máa ń àwọn gbólóhùn ọ̀fọ̀ tó o máa ń pè nítorí ààbò nítorí àránṣe òfúùtù fẹ́ tẹ̀ ni òfúùtù fẹ́ gbogbo ẹ̀ ọ̀dọ̀ Allah ni kò padà sí torí pé ni aláàbò wa òun náà sì ni aláránṣe wa. so ọ̀rọ̀ nípa násìkù yìí náà ni aláwo sọ débẹ̀ pé má pè é rí ọlọ́run o nítorí pé ti ọlọ́run ni ìjọba àwọn sánmà ìkápá àwọn sánmà àti ilẹ̀ títí ẹ ní o. aláwo tó wá tẹ̀ wájú wípé nínú àyà one oh eight. am turiduna an tas'alu rasulakum kama su'ila Musa min qabl wa man yatabaddal al-kufra bil iman faqad dalla sawa as-sabil am turiduna an tas'alu rasulakum tàbí ẹ fẹ́ máa béèrè ọ̀rọ̀ kọ́rọ̀ lọ́wọ́ òjíṣẹ́ yín ni tamasu ìlà Musa min kọ́bùl gẹ́gẹ́ bí wọ́n ṣe béèrè ọ̀rọ̀kọ́rọ̀ lọ́wọ́ ànẹ́bì Musa síwájú. wa man yatabaddal al-kufra bil-iman ẹnikẹ́ni tó bá fi àìgbàgbọ́ rọ́pò ìgbàgbọ́ pàkọ̀dídọ́là sàwá àṣàbìyìn onítọ̀hún dájúdájú ó ti ṣìnà kúrò lójú ọ̀nà tààrà. amturi duna antes alu rasulakum. tàbí ẹ fẹ́ máa béèrè ọ̀rọ̀kọ́rọ̀ lọ́wọ́ òjíṣẹ́ yín ni. kàmá sun ìlà musa min qabul. gẹ́gẹ́ bí wọ́n ṣe béèrè ọ̀rọ̀kọ́rọ̀ lọ́wọ́ ànẹ́bì musa síwájú àti káyà kan síwájú. tí àwọn yẹ̀wù dín sọ pé a fẹ́ rí ọlọ́run lójúkorojú ọ̀rọ̀kọ̀rọ̀ nìyẹn níbòmíì aláwọ̀ ní kí wọ́n pa màálù wọ́n wá ń béèrè béèrè burúkú lọ́wọ́ ànábì Musa ẹ̀yin mùsùlùmí ẹ má béèrè béèrè burúkú lọ́wọ́ ànábì yín. má béèrè nǹkan tí kò kàn ọ́ nínú ẹ̀sìn má béèrè rẹ̀ ẹlòmíì lè béèrè pé èyí ti ṣe tó fi gá sí pé wákàtí márùn-ún là ń kí tá a fi mọ kí wákàtí yìí ẹyọ kan ìrun wákàtí kan tàbí ìrun wákàtí méjì ìbéèrè burúkú ni ìrun wákàtí márùn láti wá máa béèrè pé kí ni díẹ̀ kí ló kàn pẹ̀lú díẹ̀ kí ló fẹ́ fi díẹ̀ ṣe ọ̀rọ̀ nìyẹn ìbéèrè burúkú ni àìbéèrè irú rẹ̀ tiwa ni sẹ̀mí náwó àtọ̀ aná àti a ṣe a sì tẹ̀lé ìdúró mùsùlùmí nìyẹn ìdúró mùsùlùmí nìyẹn wàá máa ń yàtà bá dálé lè kú ẹnikẹ́ni tó bá fi àìgbàgbọ́ rọ́pò ìgbàgbọ́ òdodo àkọ́dídọ́là sàwá àṣẹ̀bíl dájúdájú ó ti ṣìnà kúrò lójú ọ̀nà tààrà gbogbo ẹtí bá ti ń béèrè ìbéèrè ìbéèrè burúkú irú ẹni bẹ́ẹ̀ yóò ṣìnà kẹ́yìn ni. Allah má jà ṣìnà. láwọn má jà sínà kí aláwọ̀ kó ṣàánú wa ẹ jẹ́ kí a mọ̀ wọn ara wa lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ wọn ara wa ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ rin. ẹ jẹ́ ká dúró ń bẹ̀yẹn ní alẹ́ yìí. ká fi àyè sílẹ̀ fún ìbéèrè àti ìdáhùn. ká fún àwọn tó bá fẹ́ béèrè ìbéèrè ní àǹfààní láti béèrè. ẹni tó bá ní ìbéèrè ó láǹfààní kó béèrè báyìí o. nípa àwọn àsìkò ìrun lọ́wọ́lọ́wọ́ báyìí. alifajari nílùú ìbàdàn ọ̀nlà ní five twenty three ìṣẹ́jú méjì ti já kúrò ń bẹ̀ o kákíyèsí o five twenty three lúrì ń wọlé ní to one ó ń wọlé ní to one ìrún asri ó ń wọlé ní ó ń wọlé ní four oh five ó ń wọlé ní four oh five. magribi six fifty two ìṣáì láàrin fifteen minutes lẹ́yìn magribi ìṣáì ti tó kí.